نستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على النبي وعلى آله وصحبه أجمعين إخوة الإيمان نلتقي معكم في هذه المساء في مواصلة درسنا لكتاب مسائل الجاهلية للإمام محمد بن عبد الوهاب النجدي عليه رحمة الله توقفنا عند المسألة السادسة والخمسين السادسة والخمسين فنسأل الله جل وعز أن يلهمنا رشدنا ويوفقنا ويهدي يهدينا إلى سواء السبيل فخير ما نبتدئ به تحية أهل الإسلام والإيمان قائلين السلام عليكم ورحمة الله وبركاته أدوك فون وجري جري الله أترى لكم إكيجي فجشن لا محمد صلوات الله وسلامه عليه إليني التسواج لوري ترى مسائل الجاهلية في أفاوى أكبا علماء أكبا nínú àwọn ẹni rí tó الشيخ محمد بن عبد الوهاب النجدي عليه رحمة الله التيمي ترى باباوي أوناني عيننا لتعوان أسكو ديال سي níbi tá المسألة السادسة والخمسون alámọ̀rí mẹ́fà ó lé ní àádọ́ta mẹ́rin lé ní ọgọ́ta nínú àwọn alámọ̀rí tí àwọn ahlul jahiliya àwọn tí wọ́n ṣe mùsùlùmí tí wọ́n ṣe níṣẹ́ sànàbì ṣe wà ìyàpá wọn. a ti ṣàlàyé níwọ̀nba lórí thirty fifty six yìí nípa pé kéèyàn máa pe àwọn mùsùlùmí ìtìbáwò àlè ìtìbáwò lè Islam tẹ̀sìmìyàtò ṣìrìkà kí ẹ máa ṣe islam ká sì máa pe islam náà lẹ́bọ pé ẹlẹ́bọ lẹ́yìn náà ẹ̀yin náà ń ṣẹbọ ẹ̀ ń ṣe léyìí ẹ̀ ń ṣe báyìí irú ọ̀rọ̀ yìí tẹ̀bá ti rí àwọn tí wọ́n ń pe ẹ̀sìn òdodo alihanifiya ẹ̀sìn tó mọ́ paragandan kò níbi oníranran ẹbọ. E ẹ̀sìn èyí tó ṣe pé kò wá jan lógún ẹ̀bọ náà ni ìmúrogún pẹ̀lú olúwa náà ni lórí ìpìlẹ̀ yìí lọ́lọ́run bá fi gbé àwọn òjíṣẹ́ dìde lórí ìpìlẹ̀ yìí òun lolúwa fi sọ tírà kalẹ̀ lórí ìpìlẹ̀ yìí òun ni sámà fi dúró òun ni ilẹ̀ fi ń bẹ́ẹ̀ kọ́dà olúwa ní walaw ittaba'a al-haqqu ahwa'ahum tó bá ṣe pé òótọ́ ó lọ bend fún ìfẹ́ inú àwọn kèfèrí ni la fasadati as-samawati wal-ard àti sámà àti ilẹ̀ wúwo bàjẹ́ yẹnyẹn ẹ̀rí kò ní sin kò ní bal ataynahum bilhaq bí kò ṣe pé òdodo làwọn ọlọ́run ọba ń wí ẹ̀rí àmọ́ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wọ́n ń pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ gbogbo ìgbà ọ̀rọ̀ yìí bá jẹyọ táwọn ẹlẹ́bọ àbáwọn tí wọ́n ń ṣe nǹkan míì tí wọ́n ń sin nǹkan míì tí wọ́n bá fẹ́ fi nǹkan yìí tí wọ́n bá fẹ́ fi wọ́n fẹ́ lẹ̀ mọ́ Islam ní kété ní ọ̀rọ̀ ọlọ́run yóò wá clear ọ̀rọ̀ ọlọ́run yóò sì lé lórí abala yìí ọlọ́run ní bal naqdhifu bil haqqi ala al batili fayadmaghuhu fa walakumul wailu mimma tasifun ọ̀rọ̀ náà ògúnlùtú ni tí wọlé rọ́ tí wọlé ilé asán ogun tí yẹn bá fi tì sínú Islam abófitì tẹ́sìn àwọn òjíṣẹ́ ọlọ́run abófitì sódodo kọ́ wá jẹ́ pọ́rọ̀ ọ̀rọ̀ ni ìbàjẹ́ àbí ní ti islam wá jà lógun gángan òun ni yóò tún máa wá fi tì sí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí sì ti wá nínú tírà ọlọ́run pàápàá jùlọ nínú al-Qur'an bẹ́ẹ̀ ni lórí ahọ́n àwọn òjíṣẹ́ láti wá fi fọ ìsìláàmù mọ́ gẹ́gẹ́ bá a ṣe pàkíyèsí níbi ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá lọ ìpẹ́rù nǹkan yìí èèyàn ní sáláì má máa rí láwọn ìgbàkigbà gẹ́gẹ́ bí àwọn àkíyèsí wípé masáìlú aljahiliya àwọn ìwà ìṣe àwọn aláìmọ̀kan àwọn ọ̀tá ẹ̀sìn àwọn tí wọ́n ṣe mùsùlùmí ìwà àti ṣé wọ̀nyí òun náà ní kí wọ́n máa parọ́ máa ṣàfitì tí kì ṣe Islam ká máa fitì àtàwọn oríṣiríṣi ìwà tí wọ́n ń wù òun ló fà tí olùmọ̀ wa táti tó fi mú àkòrí náà wá wípé nínú ṣe wọn tẹ̀símíyàtú ìtìbá ilé ìsìláàmù ṣíríkà kọ́ máa pe ìsìláàmù náà lẹ́bọ ẹbọ lẹ́yìn náà ṣe a máa wọn àpèjúwe kọ̀ọ̀kan wá irú àwọn ọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ lóde òní táwọn ẹlẹ́bọ tí wọ́n ń sọ lọ́rọ̀ nínú ẹ̀ òun ni rẹ́bi gbólóhùn pé ẹbẹ́ yìí náà ń lọ mọ́kà kí ni ẹ lọ ọ̀rọ̀ kiri ká ní tẹ́ ń ṣe òun kí ni ìtumọ̀ rẹ̀ kọ́dà lómi àtún ní aṣọ tẹ́ ń dáàbò òun kí ni ìtumọ̀ rẹ̀ ibi ẹ̀ náà làwọn náà ń ró sọ mọ́ ilé orò ilé subhanallah subhanallah ẹlòmíì ò ní mọ́sálásí tẹ̀ ń lọ kódà wọn a tún fi ìròyìn tí ò da wọn fi kọlifáì ẹ̀sìn òdodo ìwúlẹ̀ ìbalẹ̀ fún olúwa ìgbẹ́sìn òdodo dúró nínú gbogbo ìjọsìn tí yẹn máa ń sìn síwájú olúwa tí yẹn fi wáyọ̀ nù ọ̀rọ̀ nínú títà àfaraṣe kò sí èyí tó dàbí sọlá kò sí èyí tó tó sọlá kò tó ní tó tó kéèyàn fi orí balẹ̀ báyìí fún olúwa kó sàlùwàlá kó mọ́ kó dẹni mímọ́ kó wá lọ yàn náà fìlà àbí kó kí ọ̀ràn yàn fọlúwa gbogbo ìjọsìn tí èèyàn fi ń sin lọ́hùn tàbá ti yọ nínú àwọn ìtàn foríkèríkè ara ṣe o tàbá ti yọ tàwíìdù kó tayọ àkídà kó kò sí tó tó tó sọ̀rà ìjọsìn yìí ìjọsìn tó sì hàn ní wọn kálukú náà wọn pé lágbájá ń ṣèjọsìn ó ń forí kalẹ̀ nínú ẹ̀ ẹ wo ibi tó lò tó tóbi jù tó bá bàrà jù nínú oríkèéríkèé ọmọ ànábì ádámà òun náà ní gbangba wájú ẹ̀ báyìí. ashrafu al-mawadi' fil insan òun náà níwájú ẹ̀ iwájú wa ni èyí ò gbé lọlẹ̀ báyìí pátápátá yóò fi tẹríba fọlọ́ wọn jẹ́ nǹkan kan bẹ́ẹ̀ ni rúrú kú bẹ́ẹ̀ ni àìhà ìṣesí tí ọmọ ènìyàn máa ń bẹ lórí ẹ̀ tó bá wà níwájú olúwa gbogbo àwọn nǹkan wọ̀nyí sàpò lórúkọ táwọn kèfèrí ń pè kódà nígbà míì wọ́n á yẹ̀yẹ́ ọ̀rọ̀ yín pé wọ́n ti lọ́ọ́ forí dólẹ̀ wọ́n sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ burúkú báyìí tashwihan lil islam wal muslimin tashwihan lis salah wal musallin láti fi bà ìsìláàmù jẹ́ láti fi bà ìṣesí yìí jẹ́ bẹ́ẹ̀ náà bí bá ń ṣẹbọ pẹ̀lú olúwa yóò ní ẹ̀yin mùsùlùmí náà kílẹ̀ yín náà ń ṣe yìí kílẹ̀ yín náà ń ṣe yìí tó jẹ́ pé gbogbo nǹkan yìí wọ́n wí bẹ́ẹ̀ lánàá wọ́n wí bẹ́ẹ̀ fáwọn ànábì ọlọ́run pàápàá jùlọ òjíṣẹ́ ńlá Muhammad aleyhi salatu wa salam ṣùgbọ́n o dinullahi mansur ẹ̀sìn ọlọ́run ọba yóò lékè òun ni ó sì borí torúkọ lọ́wọ́ bá ní bal naqdhifu bil haqqi ala al batil ọ̀rọ̀ dúdú ìfọ̀ ilé irọ́ ni ìwo ilé irọ́ ni ti lọ nínú ṣẹṣẹ àwọn ẹlẹ́bọ àwọn ahlul jahiliya ni ká pe ìsìláàmù ní orúkọ tí èsè tiẹ̀ ọlọ́run ọba ẹ wá wo àyà tí olùmọ́wá mú wa ma kana li basharin an yu'tiyahu Allahu al-kitaba wal hukma wan nubuwwa thumma yaqulu lin-nasi kunu ibadan li min dunillah àyà yìí ó wá pé àwọn ànábì ọlọ́run. kò ṣiṣẹ́ tán wá jẹ́ àwọn gan ò pèpè sọ́dọ̀ ara wọn ẹ̀ lè bẹ́ bọ ìwà ẹbọ ọ̀rọ̀ ẹbọ ìṣe ẹbọ in fact àwọn ànábì ni wọ́n ní ọ kọ́dà ń tẹ́fì dá ẹni òdodo mà yàtọ̀ sẹ́ni rọ́nù àwọn òjíṣẹ́ nítorí àwọn èèyàn fi ń mọ òpùrọ́. atẹni òdodo lélẹyìí tẹbárí òkúrọ èèyàn òkúrọ èèyàn ma yóò máa sẹni pé yóò máa pèpè sọ́dọ̀ ààrẹ ọ̀dọ̀ ẹrẹ ààrẹ ni yóò máa pèpè sí kó gbé rẹ̀ tóbi kó gbé rẹ̀ ga kó fi rẹ̀ hàn láàrin àwọn torí pé òun fẹ́ ọ̀tọ̀ kò ṣe kí ni kì í ṣẹ̀sìn ọlọ́run kì í ṣẹ̀sìn ló ń fẹ́ sìn musailimatu alkazab gbà tó tó tó tànàbà tó claim ìjà nàbí ọlọ́run níjọ́sí bóòlù ṣe ṣẹlẹ̀ síbí wọ́n bá nàbí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu oníjàjọ́ máa pín kínní yìí fèé iyì yìí wọ́n nìkan láwọn yóò máa gbé kínní kan ànábì sọ pé kínní kan àyà sọ èmi náà mọ àyè èmi náà láwọn àyè nìkan àyè nìkan padà kan lọ́wọ́ o ó sì wá láti ìlú wọn ìyàmáàmà lọ́hùn ó sì wá sí Madina pẹ̀lú àwọn jìmọ́ àkàn ó kọ́ àwọn èèyàn kan lẹ́yìn ó láwọn èèyàn tó ń kó sẹ́yìn wọ́n gbà fóun o àwọn aráàlú òun ni o kan tó wọlé tọ̀ bọ̀tà sàlà wá pé àwa ṣàfihàn pé àwa náà mọ̀ pé wọn náà wọn náà olódodo ní ọ nǹkan àmọ́ jájọ pín ìwọ máa kọ̀ǹtró gbogbo ọwọ́ sàlẹ̀ báyìí kébì máa kọ̀ǹtró àmọ́ má sọ̀rọ̀ mi láì dáa o kàjọ máa sọ kú ọ náà máa yìn mí kébì mí náà máa yìn ọ́ ó wí gbogbo ẹ̀ ń ṣe ọlọ́run ọba ní gbogbo tó ń wíwòrò èmi ò eléyìí ṣẹ̀sìn ọlọ́run nítorí bá jẹ́ tọ́ ọlọ́run ọ̀sẹ̀ kù gbogbo àdéhùn burúkú tó gbé kalẹ̀ gbogbo ìlànà bí rọ́bìṣì dànù kó tó di pé ìpadà tó padà yẹn tamarad ọ̀padà wá yà wèrè sí i toro claim ipa wọn tó ń kó wáyé jáwọn jọ ṣe kó ń jọ pé bẹ́ẹ̀ lẹ́ẹ̀mọ̀ rí kó tó wá di kó padà sí àmàmà ìwọ̀n ahàn máa yóò ní òun náà kùránì sọ̀kalẹ̀ fóun òun gan anábì òun gan ọlọ́run bá ṣe tíọ́mà tíọ́mà ó sì ní àwọn ọ̀nà tí ifi lo àlìjànú tòró ní sehir ọ̀rọ̀ rẹ̀ ọlọ́bẹ̀ kò pé ọlọ́run ọba yanjú ẹ láyé Abubakar ṣùgbọ́n gbogbo tí Musailima al-Kadhdhab tó gbélé ayé ṣe ń pèpè sọ́dọ̀ ààrẹ ni ń kílímù anábì ó wáyé ó wápò òun ló fà ọ̀kan náà àwọn sàábé nígbẹ̀yìn gbẹ̀yìn nígbẹ̀yìn gbẹ̀yìn kó òun náà padà di alihamudulilayi ṣùgbọ́n ìjọba lọ bí wípé Musailima anabi aya kan ti sọ̀kalẹ̀ sura kan sọ̀kalẹ̀ lọ́dọ̀ rẹ̀ lónìí àwọn gbọ́ pé ìwọ ń kọ́ ṣé wọn ní bẹ́ẹ̀ ni ṣúra sọ̀kalẹ̀ lọ́dọ̀ tèmi náà ló wá bẹ̀rẹ̀ sí kàkàwùkà ẹ̀rí nínú ṣúra tọ́nà ọ sọ̀kalẹ̀ pé òun ni alam tara kayfa fa'ala rabbuka bí ashabil fil alam yaj'al kaydahum fi tadlil wa ababil wọn àtàkàlùkọ́ ànífọ́ ní bẹ́ẹ̀ ni òun náà ní súrà wa màláìka wa bẹ́ẹ̀ náà alukorotum malukorotum wọ́n máa dẹ̀rọ ká malukorotum ní bá wíwí kú yìí kí ni jẹ́ korotum imú erin ta ló fi mọ́ ìdí jẹ́ mú erin imú erin máa ń gùn kí ni kí ni sàrú wòrowòro kó tó di pé ọkùnrin yẹn sọ wọn pé innaka ta'lamu anni a'lamu annaka kadhab ìwọ náà mọ̀ pé mi náà mọ̀ kó purọ́ ni ọ́ gbogbo tó ń wí yìí ìkàkùkà lọ ń gbọ́ ọkàn ọkàn e, èmi mọ̀ kò dàrú mọ́ mi lójú yìí sì di mùsùlùmí tòótọ́ lakin innaka ta'lamu anni a'lamu annaka kazzab. àwọn èèyàn sì dọ́dọ̀ ń ṣẹ́lá Muhammad wọ́n bá ti rí báyìí wọ́n ní ìyẹn bá ti rí ọ ojú ẹni yìí ò jọ ẹni sábẹ́ kan ló wá ẹnìkan ló wá ó ní mo ṣe rí mo ti rí pé lè yóò lè jókòó rọ̀. بمجرد نظر النظر إلى خير خلق الله إنه عبارة أو فقه هذا العالم الفاذ علماوي أو في بوتريس أري المسألة السادسة والخمسون àwọn وما في máa ń pe وما kọ́ iná ń an yu'tiyahu Allahu al-kitaba wal-hukma wan-nubuwwa thumma yaqula lin-nasi kunu ibadan li min dunillah ẹ̀ lérẹ́ nìkan tọ́lọ́ wọn bá fún ní tíra tó sọ tíra kalẹ̀ sí ka rasulin min rusulillah gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ọ́sẹ̀ ní ìtẹ́fìmọ̀ ẹ̀mọ̀ yàtọ̀ láàrin òjíṣẹ́ àtànẹ́bì òun náà ni pé man utiya kitabun jadid wa shara'i'un jadida wa lam yu'maru bittiba'i shari'ati qabla tó bá ṣe pé lórí ìtumọ̀ yìí la lọ láti ṣe àtọ̀ láàrin òjíṣẹ́ àtànẹ́bì ìyẹn ni pé nìkan ò lè jó jíṣẹ́ wal tọ́lọ́ wọn bá máa ń fún àwọn ànábì ọ̀rọ̀ wọn nubuwa àbí kó já ànábì o lè kó ẹ̀lérò jíṣẹ́ kan ìtumọ̀ rẹ̀ nu abẹ́ni tó já nàbì kan thumma yaqulu linnas òun ni ó máa sọ fáwọn èèyàn pé kunu ibadan li ẹnu tí yín ò lè dọ́dọ̀ ọlọ́run ẹ̀yin ò wá dọ́dọ̀ tiwa àwa alábàáyín kó sí ẹ̀yin lọ kò ní bẹ́ẹ̀ kò pọ́sibú yóò fi mọ àwọn ẹ̀dá ọ̀nà tí wọ́n fi sin lọ́hùn direct tí wọ́n sì fi mọ ọlọ́run ọba wọn ni àmọ́ kọ́ wa ní ẹ kọ́kọ́ post jọ́sìn wa èèyàn kan lè dá téèyàn fi sin lọ́wọ́n ọba mà téèyàn fi ṣèjọsìn àfi kó jẹ́ nípa ìmọ̀ wọn àlàyé wọn ọ̀rọ̀ wọn àwọn náà wọ́n ṣàlàyé ẹ̀sìn àdọ́lọ́ wọn bá mà àmọ́ tó fẹ́ àmọ́ tí ẹ̀ kí ni ìròyìn ẹ̀ kí lágbára ẹ̀ ọ̀nà wo lágbà tí ó fi jọ tiẹ̀ èwo láṣe tí ò ní gbà kí tiẹ̀ ní essence tó fi gbà wọn òjíṣẹ́ dìde kí sì ní kókó tó fi sọ àwọn tírà yìí kalẹ̀ òun ló jẹ́ àmọ́ gbogbo bá a ṣe ń bọ̀ nínú gbèsè ayé ọmọ ènìyàn bó o ló ṣe dá yé alihata alali alalinsani hinumina dahar lam yakun shay'an madhkura fún masoro shay'an madhkura èèyàn kọjá filjani fi samaniyati fi samaniyati ẹ. Eh? nínú kíni ọ̀gbun mẹ́ mẹ́ mẹ́ nínú ọ̀gbun mélòó bọ́mìnìyàn ṣe wáyé àyà kan bẹ̀ nínú alukur'an la fi zulumati salas àwọn ìrìn àjò tọmọ ẹrìn nínú àpòdùkẹ́ kó tó di pé ó wáyé bó ṣe wáyé fitara tó máa ń bá bọ̀ bó ní ṣe ń lò bó ṣe dàgbà bó ní ó ṣe padà deviate tó bá ṣe pé ọmọ tí ó lọ ṣìrìn tọlọ bọ́ sọ́dọ̀ àwọn òbí tí wọ́n kó báyìí ni àbẹ́ṣù lọ́nà jálù àbáyé ló kọlù àbífẹ́nu àwọn kan tí ní àwọn àríọ̀ àwọn tí sẹ́yìn lórí kò lójú ọ̀nà ọlọ́run ayé ṣàìtàn hawa nafs àbáwọn òbí ẹ̀ àwọn àwárìrò yìí tó bá ṣe pé kò kọlu tó bá ìpọ́nmi ènìyàn sì ń bẹ fitira ǹjẹ́ fitira yẹn wá tó láti ibi wípé lépe à ṣé bí bí mọ́mi ènìyàn ṣe ń bọ̀ àkótó o torí pé ọlọ́run ọba torí ẹ̀sọ́ àwọn òjíṣẹ́ ọba torí ẹ̀sọ́ tírà ló ní rusulan mubashirina wa munzirin li'alla yakuna linnasi 'ala Allahi hujjatun ba'da ar-rusul àwọn nǹkan wọ̀nyí tọ́lọ́ fi wá sọ ẹ̀ wá ní rí òjíṣẹ́ kan kọ́ wá pépè bẹ́ẹ̀ ni gbogbo ẹni rẹ tó wà lórí ìlànà àwọn òjíṣẹ́ ọlọ́run ẹ bá wà àwùjọ kọ́dà eléyìí ti tó láti dẹ́ni rẹ mọ̀ ẹni pépè òdodo àwọn èèyàn ṣe kínní o àwọn èèyàn ìtọ́ka ni pé sáwọn èèyàn ṣàdẹ́sìn ọlọ́run ọba mọ̀ tí wọ́n sì dá ìlànà òdodo mọ̀ wọ́n yìn o wọn ò yìn o wọ́n kì o wọn ò kò tí nídìí ẹ̀ wọ́n pè é o wọn ò pé o kò tiẹ̀ nídìí ẹ̀ òun ṣe kí ni yòtájírú máa lọ transaction rẹ̀ láàrin rẹ̀ àti ọlọ́run ni ẹ lè rí ewu na anabi sàṣẹ́lá fi ṣàlàyé òun rí anabi ọlọ́run fara'aytu nabiyya falaysa ma'ahu ahad wa nabiyya wa ma'ahu ahad wa ma'ahu wahid wa títí títí ń fàǹfà àwọn oríṣiríṣi hàn sígbà tí wọ́n tí wọ́n lẹ́nìkan tẹ̀lé wọn wọn ò já nàbí ọlọ́wọ́n ọba mọ́ wọn kò dira wọn lọ́wọ́ ó sì rà nàbí míì wọn ò ju méjì mẹ́ta wórówóró lọ ó rà nàbí míì wọn pọ̀ rẹ̀ gẹ̀dẹ̀ kọ́ra nàbí rẹ̀ àbáwọn ọjọ́ mi ni wọ́n ní rárá musa nù àmọ́jọ tiẹ̀ sẹ́ báyìí báyìí so àwọn tó wá rí tó jẹ́ nìkan tó jẹ́ méjì wọn sì wọ́n já nàbí ọlọ́wọ́n mọ́ wọn já nàbí ọlọ́wọ́n torí pé kí ni nǹkan yòtájì rúnà máa lọ ọlọ́run ọba náà ń bá sòwò kìí ṣe pé yẹmí ni wọ́n yẹ sá tó bá rí bẹ́ẹ̀ tọ́mọ wọn tí yẹn bá ń pèpè òdodo tí wọ́n ń sọ ló kọ́ míì ìtẹ́fì mọ́ ọlọ́run ni kò pọ́síbù ẹni tó wà lórí òdodo Islam kò lè jẹ́bọ̀ torí pé àwọn tí ń gbé tí wọ́n gbàṣẹ́ ẹ̀ lọ́wọ́ kò pọ́síbù kan tún pèpè síbò míì tó jẹ́ sìn ọlọ́run má kánà lè bá ṣàrí an yu'tiyahu Allahu al-kitaba wal-hukma wan-nubuwwa thumma yaqula lin-nasi kunu ibadan li min dunillah kò pọ́sibú ẹ̀sìn ọlọ́run òdodo ni wọ́n pè táwọn yẹn bá sọ yìí ẹ wo ọkùnrin kan tí yóò ṣẹ̀sìn tí ó túbọ̀ lọ sọ́dọ̀ ọlọ́run tí ọba padà lórí agbọ́nrin wala yazal wala yazal yadhul wa yahim tó ṣe wípé oríṣiríṣi àdánwò ti ń ṣẹlẹ̀ sí ṣùgbọ́n law arada Allahu bihi khayran yata'aqqal thumma yataraja' ọkùnrin tó ń pè ní lẹ́rọ̀ọ́ tó wà ní ṣáìdì ọ̀nà yọ nǹkan kan báwọn ẹ wò tí máa ń sọ̀rọ̀ ẹni tó bá láǹfààní láti gbọ́rọ̀ rẹ̀ rí ẹ rí i pé gbogbo ní gbogbo ní tó sáfi kó àwọn ẹni tó bá ní ọlọ́run bá ti bá mi sọ̀rọ̀ ó ní ìní ilẹ̀ rọ̀ ó ní wọ́n ni mo fẹ́ràn jù ó ní kí n sọ fún yín pé gbogbo wọn tó bá hey tó bá tẹ̀lé lẹ́rọ̀ tó bá ti ah, yóò sọ̀rọ̀ kan ẹ̀rí pé ntí ó wà gbé ntí ó wù ní pé yóò wá nà wá ha yóò wá yóò wá yóò wá publicize rẹ̀ ọlọ́run pè mí mo ṣe di ọlọ́run wá ní ìwọ ilẹ̀ rọ̀ mo ti sọ pé gbogbo ẹni tó bá ní tó bá gbé bẹ́ẹ̀ ń tọ́ ohun ìyìn tó fẹ́ràn rẹ̀ mọ́ ọlọ́run ní tiwọ́ tilẹ̀ rọ̀ tí ni mò ń wò máa yé la báyìí wúrúwúrú gbogbo tó bá ní ni o lálàá ọlọ́run wá ọ̀hún sọ pé ìwọ ilẹ̀ rọ̀ wọ́n nìkan ló kù lórílẹ̀ nísinsìnyí wò tiẹ̀ ìbá ti bá gbogbo ilé ayé ìyá àmọ́ kìnnì kan gbogbo àwọn jàmọ́ rẹ̀ náà wá sí kìnnì kan sí subhanallah wàtí ó sì làákàyè ẹ sì lọ wo àwọn tó túbá tí ọlọ́run ọba là kó nínú àjàgà ewu ẹ̀ gbogbo tó mọ̀ sọ náà ni kò ní sọ kankan nínú ọ̀rọ̀ tí ó sáfẹ́ wí pé kẹ́ ẹ sọ pé kó ẹ sáà ń bà kó sáà da àwọn èèyàn lérí rú bẹ́ẹ̀ náà ni du'atu dalala gbogbo ẹni tí ń pèpè sójú ọ̀nà àánú ìpìlẹ̀ ìpèpè wọn òun náà ni kọ́ fẹ́ pé èèyàn sí ọ̀dọ̀ ààrẹ nínú ọ̀nà òdodo táwọn ẹni òdodo ti bà wọ́n lẹ́rù ẹ tún ẹlòmíì ga yóò ní ọ̀rọ̀ ẹnu mi ẹ má tẹ bá ti ẹ má ti rí tọ́ ya pọ̀rọ̀ ànábì tó ya pọ̀rọ̀ ọlọ́run ẹ gbà pé tó kílù mọ́mú sábì má sọ pé nǹkan ti ṣe làákàyè òun tẹ bá ti rí pọ̀rọ̀ òun ya pọ̀rọ̀ ọlọ́run ya pọ̀rọ̀ ànábì kí mọ́mú Málíkì má sọ pé eléyìí nìkan tó wà nù kíní yìí ni òun ni sáhìbà kullun yukhadhu min qawlihi wa yuraddu alayhi illa sáhìbà hadha al-qabr Abu Hanifa náà sọ pé everybody ẹ dọ̀rọ̀ ẹ nù lẹ́yìn òṣèlá Muhammad gbogbo wọn lẹ́yìn òṣèlá Muhammad Sufyanu ibn Uyayna ó ní anabiyu sàlám uwal mizanul akbar alladhi turadu alayhi a'malu nas òun ló sùn wọn ńláńlá sọ pé iṣẹ́ gbogbo ọmọ ènìyàn àwòrán ẹ̀ ìjọ serere lànà anabi nìkan ni wọ́n fi jọ. wọ́n bí qala al-allamah ibn al-qayyim ó ní fanabi sàlám wàl mizanu arọ́jì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ọ̀rọ̀ àwọn ẹni rí ẹni rí ẹni rí torí pé ìtànàbí mú wá òun ní ìmọ̀ òdodo ilmul wahyi ẹ wá lè rí ẹni kankan tó jẹ́ ni rí ó jẹ́ ni òdodo tó jẹ́ ni kó pèpè sọ́dọ̀ rẹ̀ ibi tá ti lọ kó wá jẹ́ pé irú islam òdodo yìí làwọn yóò tún máa wá pẹ̀lú kọ burúkú tẹ́ bá wá rí bẹ́ẹ̀ táwọn yẹn máa ń sọ ló kọ tí èsì tiẹ̀ ẹ gbà pé èròǹgbà bì àwọn ẹni bínú torí pé gbogbo ọ̀nà yìí lọ́lọ́run fi fọ ìsìláàmù mọ́ ad-dinu dinu Allah wal hadiyu hadiyu rusulillah ìlànà ní ká tẹ̀lé tàwọn òjíṣẹ́ ọlọ́run ẹ̀sìn lẹ́sìn ọlọ́run ànábì gan tó bá fẹ́ di pẹ̀lú àwọn nǹkan yìí fẹ́ ṣe ànábì látòtòrò ní kàmá atọ̀rọ̀ ti nasara ibna Maryam ẹ má ṣàṣeyí ń pa mi o bẹ́ẹ̀ ni gbogbo irú àwọn òkèsàn yìí ẹ má búra pẹ̀lú ọmọ ènìyàn ẹ má búra pẹ̀lú bàbá yín ẹ má ṣe tó ti jẹ́ ti ìjọsìn lillahi wahda a máa lè sìn àfikọ́jẹ́ lánàá òjíṣẹ́ ńlá Muhammad ìyẹn ni pé àwọn ànábì àwọn òjíṣẹ́ àwọn ẹni rí wọn pèpè lọ síbi ẹ̀sìn ṣùgbọ́n àwọn ni ọlọ́run ọ̀bọ lò gẹ́gẹ́ bí ẹni tí ó ṣàlàyé òdodo wọn tọ́ ká lọ sí almasalatu asabiatu wal masala fifty seven tahriful kalimi an mawadhi'ihi nínú àwọn ṣe àwọn ahlul jahiliya tún ni kéèyàn yí ọ̀rọ̀ kò ní ibi tọ́lọ́wọ́ bá gbé e ka ọ̀rọ̀ ọlọ́run tahrifuhu kéèyàn yí eléyìí ó lè jẹ́ tahrifu al ó sì lè jẹ́ tahrifu al ó sì lè jẹ́ ń bẹ́ẹ̀ irú ìṣesí ìṣesí àwọn Yahudi sì ni tó gbajúmọ̀ yuharrifuna al-kalima an mawadhi'ihi oríṣiríṣi ààyè lọ́lọ́wọ́n bá ló ti sọ̀rọ̀ àwọn Yahudi pẹ̀lú eléyìí báwọn ànábì wọn tó bá sọ fún wọn pé ọlọ́wọ́n wí báyìí wọ́n sì ní wọ́n sì yí síbòmíì wọ́n sì máa lọ sí míì ẹ̀rí níbi sọ́lọ́wọ́n ọba tó ti sọ̀rọ̀ wọn pé wọ́pọ́lú hittah naghfir lakum khatayakum wa sanazidu al-muhsinin wọ́pọ́lú hittah ntọ́lọ̀ ń pa wọn láṣẹ ni pé kọ́sí pé ọlọ́run ṣàforíjì wa hittah ni pé hutu anna dhunubana ọlọ́run yáfi wa fẹ́ wọ́n sì yí sí nǹkan mi hittah ọlọ́run tó ní a máa wo oúnjẹ tá ó ṣàwí ìkúwì kan irú àṣà yìí irú ìṣe yìí nǹkan tó burú wọn ju ọlọ́run ni káṣẹ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì kọ́ wá kéèyàn wá máa yí síbòmíì inú àwọn ṣẹṣẹ ahlul jahiliya ni bẹ́ẹ̀ náà ni gbogbo ọ̀rọ̀ tó wà ní alukur'an kẹ́ńlómi mọ̀ wá yí ìsédè wọn ọmọ yìí sédè wọn kéèyàn mọ nígbà tí yẹn ń fọ̀rọ̀ Ọlọ́run sí ẹyẹ ni ẹ wò mudahammatan ní suratu rahman fabi ayyi alahi rabbikuma tukaziban pẹ̀lú àyìnbá kan àwọn èèyàn láwọn àsìkò kan wọn ni múdíá mẹ́ta ọlọ́nà ni múdíá mẹ́ta ní ìsàpè múdíá òun lọmọ tí ì lọ́kọ múdíá ọ̀rọ̀ yìí ó ti wà níjọ́ òun ó mọ sọ̀sọ́kùsọ̀ wọ́n mọ wí àbíká wọn ni inú suratu Yunus wa yastanbi'unaka haqqun hu kul iwa rabbi pé ọlọ́run ọba náà sọ yorùbá ọlọ́run ní he wòlí he wa ó kàn wí òkú wí kan náà ni wọ́n sì mọ̀ yuharrifuna al amawaadihi àti irú bẹ́ẹ̀ òwúrú ọ̀rọ̀ yìí inna awwala baytin wudi'a linnasi lalladhi bi Bakkata mubaraka ọlọ́ni àkọ́kọ́ ilé tó ń gbé kalẹ̀ òun náà ni Makka Bakka kankan náà ni mubaraka tó lálùbáríkà ẹ̀ wá ní ilé tó lálùbáríkà ní pàkátà subhana Bakkata pàkátà. Abiru àwọn ọ̀rọ̀ báyìí àbí kó jẹ́ pé orúkọ àyè kan àbí kinní kan àbí orúkọ kinní kan kéèyàn mọ̀ wá wí pẹ̀lú èdè yẹn àbí pẹ̀lú kinní kéèyàn wá yí nǹkan ilé wò kìí ṣe iṣẹ́ àti ìlànà ahlul islami wa tawhid bẹ́ẹ̀ náà ni ìtumọ̀ omi ń bẹ tó jọmọ́ alalfáàwù omi ń bẹ tó níṣe pẹ̀lú màání èèyàn mọ̀ pé ní tí olúwa ń wíre nítumọ̀ mo sì mọ̀ lọ gbé síbòmí pàápàá jùlọ àwọn nǹkan míì tó lè ní ẹ̀tìmáàlì ṣùgbọ́n ẹ̀tìmáàlì yẹn wá bàáyì ìtumọ̀ tó ṣe pé ó ṣeé ṣe ó ṣeéṣe àmúnáró ó slim kó jẹ́ pé tùmọ̀ yìí ni ó máa ṣe déédéé torí pé èèyàn rí àwọn ẹ̀rí míì nínú alukur'an tó wá bọ̀ tírẹ́sì èyí tó rinlẹ̀ nínú tùmọ̀ yẹn kí ẹ ní eléyìí náà wọlé èyí ò làwọn fẹ́ dì mú. gẹ́gẹ́ bí àwọn àpèjúwe kan tẹ́lómi والذاكرين الله كثيرا والذاكرات àwọn tó máa rántí ọlọ́run ọba ọlọ́run ọba wọn ni jámù lọ́lọ́run lò ẹ̀yin máa sọ pé síkú jàmá yóò da jámù wà zákìrì náà àwọn tó ń pa pàmùrù papọ̀ yọkàn yọkàn níwà òkú subhanallah tó àyà yìí sànàbí ọgbọ yìí àwọn tàbí ọgbọ yìí kí ló dé tún wà zákìrì àpapọ̀ gbogbo olùrántí ọlọ́run ni kò ní kán máa wí wọ́n sá wí wọ́n sá gbún kínní kan wọ́n lè mọ̀ ní gbogbo ayé àti ń sọ pé kínní fàkùrú ní wo yẹn wí ẹrántí mi lápapọ̀ à níbo lápapọ̀ ti wà ń bẹ̀ wọ́n wá o ìwá o jàmáà ni o àti irú àwọn báyìí tó ṣe pé àwọn nǹkan tó jẹ́ pé ẹ̀sìmọ́lù ẹ̀ wà báyìí jiddan marra ó jìnnà kí ẹ máa wá gbé ìtumọ̀ ọ̀rọ̀ olúwa àbí ìtumọ̀ ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad tí ẹ máa gbé ká eléyìí náà nínú àpẹẹrẹ àwọn ahlul jahiliya ọ̀rọ̀ tahrif tahrif alkalimi amma wadi'ihi yí ọ̀rọ̀ kúrò níbi tí ọlọ́run ọba tó gbé ká ọ̀nà àbúrò yẹn ó ṣe mà pé ibi tọ́lọ́ wọn bá gbọ́rọ̀ kà ní àti mọ̀rọ́dẹ́lá kayfa na'rifu mọ̀rọ́dà Allah wa mọ̀rọ́dà rasulillah fi nusus. èyí tó rọrùn òun ni pé a mọ èròǹgbà tọ́lọ́ wọn bá gbà lérò pẹ̀lú àlàyé tani òjíṣẹ́ ńlá Muhammad aleyhi salatu wa salam a sì mọ intanẹ́bì gbà lérò. pẹ̀lú kíni ìsẹ̀mí ànábì àtàwọn sọ̀hábà rẹ̀ eléyìí òun ló wá pín sí àwọn ẹ̀ka ẹ̀ka ẹ̀ka kaifa nanzil aw nunazil nususa alwahyayn ha fi ma mawadhi'iha àárín yìí. òun níbi tí ọ̀pọ̀lọpọ̀ èdè àìyedè ti ti ṣẹlẹ̀ kódà nígbà míì ó lè ṣẹlẹ̀ láàrin àwọn olùmọ̀ àwọn masáìlú míì tí máa fi bí masáìlú khilafiyya ó lè jẹ́ pé bí abala yìí pípé gbólóhùn yìí náà ó túmọ̀ sí bí báyìí a lè lò báyìí àwọn lágbáwá máa lò báyìí tẹ́ bá débi masala khilafiyya sẹ́ẹ̀dì táwọn afáàní àwọn jama kan lọ báyìí àwọn jama kan lọ báyìí àkọ́kọ́ náà kéèyàn mọ̀ wípé àwọn masáìlù kan bẹ nínú masáìlù ẹ̀sìn àti sọ pé ọ̀kan ni ó tẹ̀sùn wọn èyí ó ṣe ìgbìyànjú tó pọ̀ nínú ọmọ ẹ̀sìn ẹsẹ̀ rẹ̀ ó sì walẹ̀ nínú ẹ̀ àwọn masáìlù kan bẹ bẹ́ẹ̀ àwọn masáìlù kan bẹ tó ṣe pé ká gbé ká ipe eléyìí gangan lè ń gbà ihtimalu rẹ̀ ó wà da'ifu jiddan ó lẹ ká tó lọ gbé kọ àbòmí àwọn masáìlù mi bẹ tó ṣe wípé bilistiqra àpapọ̀ kíkà òun náà ń pè ní aljamu'u bayna nusus bilistiqra tí wọn bá ka nasu ìsọba yìí nasu ìsọba yìí òun ni masala mi fi clear sí yàn pé definitely ìtọ́wọ́ àbí báyìí náà òun náà ṣe déédéé tí ń bọ̀ ni kò possible kó lè yíwò kó jẹ́ pé irú ìtumọ̀ yìí tá a sì ti rẹ́ẹ̀rí mi ta rẹ́ẹ̀rí mi rẹ́ẹ̀rí mi rẹ́ẹ̀rí mi mẹ́ta mẹ́rin mẹ́wàá mẹ́jọ mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n sọ pé báyìí eléyìí wá eléyìí ó ṣeéṣe kọjá báyìí rí káwá ní èyí tún náró yẹn láwọn àgbèkà nínú àwọn ọ̀nà tí àwọn ulama ash-sharia pàápàá jùlọ al-usuliyun tí wọ́n fi rọ̀ jáhà tí wọ́n fi sọ pé eléyìí ló tẹ̀sùn wọn nínú ẹ̀ òun ni kéèyàn mọ èdè lárúbáwá ọmọ èdè lárúbáwá dáadáa inú ọ̀nà tí yàn fi gbọ́ nùsùsù yé ni nínú ẹ̀ òun ni kéèyàn mọ al-ahwal al-ahwal allati aasha fiha annabiyyu wa ashabu àwọn ìṣesí circumstances tó jọ mọ́ ìṣẹ̀lẹ̀ yẹn àbísẹ̀mí ṣẹlẹ̀ yìí àsìkò tí ò sí ni a kàn fẹ́ pàkíyèsí sí bó o lè yàn ṣe mọ̀ wípé ọ̀rọ̀ yìí gángan ni mọ̀rọ́dì ọlọ́run bí tá a ti lọ́nu àti mọ̀rọ́dì Rasulillah ó ní àwọn àwámìlì àwọn factors tí ó yẹ kí n di tàmí pé kò pọ́síbù àfi kó jẹ́ pé ìtumọ̀ ọ̀rọ̀ yìí rè kò lè jẹ́ òdì kejì tí ẹlòmíì tí ẹlòmíì sọ pé a tún lè pè báyìí wọ̀yà tẹ́mìlú kàdà wàkàdà nínú ẹ̀ òun náà ni ìṣesí tànàbí lò àtàwọn sọ̀hábà rẹ̀ ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ọ̀gọ̀rọ̀ àwọn mustashiriqin níbi